tìjọba àtòṣìṣẹ́ orílẹ̀-èdè yìí ẹ súnmọ́ bí ẹ jẹ́ àjọ ṣàṣàrò lórí ohun tó ń ṣe wá ohun tó bá ń sabọ́yadé ọ̀dájú ṣáká gbogbo ọlọ́yà ló ń ṣe kódà kámọ̀jà lórí àbòsí ohun tó jọ ń ṣe tẹrú tọmọ lọ́yẹ kájọ jà lórí ẹ̀ ohun tó wá mú mi jáde lórí ọ̀rọ̀ yìí mo gbọ́dọ̀ wí torí pé mo mọ̀ pé mo ti jẹ yín gbèsè àlàyé tó gbóná ọyẹ ẹjẹ àjọ méjì gbálàyé ọ̀rọ̀ mi kó lè yé kó wá ti lé toko ọ̀rọ̀ mi yẹ kó yó ní làákàyè ẹ̀dá kí n tó bọ́rọ̀ délẹ̀ wọ́n ní tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí àtẹ̀ràn àtẹ̀ràn lórí ewì èmi oníkòyí ń bá wí àtijọba àtòṣìṣẹ́ kò séèyàn rere nínú wọn àánú ọmọ mẹ̀kúnnù ló ń ṣe mí torí pé níṣe ni wọ́n fi wá tajókà lórílẹ̀‐èdè àwọn òṣìṣẹ́ taṣẹ́ sílẹ̀ nírú àsìkò yìí a gbọ́dọ̀ mọ̀ torí pásíkò táyé ń retí pé kẹ́ ẹ taṣẹ́ sílẹ̀ gan lẹ ò dún pínpín ó ṣe wá jásìkò ẹ̀kúnwó tẹ́ ń béèrè lọ́wọ́ ìjọba lẹ ń bínú só lórí oko ajẹ́pápọ̀ ara yín lẹ̀ ń jà fún ẹ jà fọ́mọ mẹ̀kúnnù tá a bá fẹ́ jọ̀pọ̀lọ̀ ẹ jẹ́ ká jẹ èyí tó lórogbo tẹ́ ẹ bá fẹ́ bájọba jà ẹ jẹ́ lórí òótọ́ ẹjọ́ jẹ́ lórí òdodo káyé lè máa kíyín kú iṣẹ́ takuntakun ìjà èyí tẹ́ ń jà lọ́wọ́ yìí o ejò lọ́wọ́ nú ẹjẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ àsìkò tẹ́ gbogbo lérí tí gbogbo ọjà dọ̀wọ́n gógó àsìkò ọ̀hún lèmi ń retí pé bóyá yín òṣìṣẹ́ fà á ké kọ́rí àrètí retí àrèmúremú nígbà yẹn wọn ṣe nǹkan kan lórí owó epo àgbọ̀kànlé aráàlú lórí òṣìṣẹ́ lásìkò ọ̀hún wọ́n já wọn kulẹ̀ lẹ́sẹ̀ ògbèjì àfi bá a ṣe gbọ́ báwọn àtijọba ti jọ ní gbólóhùn àlàyé ráńpẹ́ ṣebí ń lọ fún wọn ní gọ́ọ̀t láti má lè rìdíùsì owó epo ẹni agbójú òkùnlé ọ̀wá jẹ́ ni agba ẹ̀rí pa àti yan tún fúlù láàyò ìgbà dàmọ̀ sí ọmọlẹ̀jọ́ lórí òṣìṣẹ́ lásìkò ọ̀hún a ò kéré àsìkò ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ náà ni mò ń wí gbogbo wa la rí bírà tó dá ibi tí bá ń lọ ló ń lọ no going back ló fi ṣe nígbà yẹn ó dúró gbágbá tolúṣẹ́gun ni àsìkò ẹ̀kúnwó nìkan kọ́ lò sí ọmọlẹ̀ ń bínú tó fi dórí owó epo tó fi dórí owó ọjà tó kù ádámò sí ọmọlẹ̀ ó gbójú gbónú ọláyà bí òrìṣà lásìkò ọ̀hún ohun tó fojú Olúṣẹ́gun Ọbásanjọ́ rí kèrè mí kọ́ gbogbo ìjà tó jà nígbà yẹn nítorí tiwa ni àtìgbà yẹn èmi òrò lórí òṣìṣẹ́ bí òṣì ọmọlẹ̀ tí ń forí jágbó fọmọ mẹ̀kúnnù ipò olórí òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí ipò ńlá ló jẹ́ ó lójú ẹni tó tẹ̀rù pò ńlá gbé ẹni tó bá já kíkanjú ọmọ là ń fẹ́ nípò òun tó pé bọ́ bá fẹ́ bínú nítorí gbogbo ayé ni ohun tá a rí tó sí ọmọ lẹ́sẹ̀ lásìkò ọ̀hún ó tó wàá sẹ̀rí ọ̀rọ̀. Mr. Joe Ajaero àbí kí ni à ń pè yín o olórí àwọn òṣìṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pátápátá là ń fọ́jú kùdìẹ̀kùdìẹ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ̀nfọ̀ tànjà ní mú wá tó bá ṣe pé torí ọmọ mẹ̀kúnnù ni ó yẹ kẹ́ ẹ ti bínú lórí owó epo ẹ má wulẹ̀ dẹ́mọ níwájú wa ìjà ara yín lẹ̀ ń jà wẹ́ẹ́l ó kúkú yé mi fẹ́ràn òṣìṣẹ́ òṣìṣẹ́ ò fẹ́ràn tiwa ẹni àmọ̀rí ìbáàkú lọ̀rọ̀ tiwa lójú wọn ọjà ìbá àgbòwó lérí owó oṣù tiwọn nìkan lọ́kàn wọ́n gbọ̀ngbọ̀n ó kúkú yé wa ẹ̀kúnwó tẹ́ ń béèrè fún àwa ará ìlú náà ní ọ̀padà kó bá torí pọ́rọ̀ àwọn ìjọba kò ládìyẹ sí ni tí gbòdìdì ẹran lọ́wọ́ ẹni ìgbà tí wọ́n fi kówó táàsì àwọn GoTv níjọ́sí àwọn GoTv ọ̀hún àwọn tó fowó kówó tá a fi ń subscribe bíjọba bá ṣe tán láti máa fún yín ní five hundred thousand naira fún minimum wage ó dá mi lójú àwọn kan ń bẹ nínú àwọn òṣìṣẹ́ tí wọ́n á sì dá dúró ṣé ẹ ti ronú jinlẹ̀ débẹ̀ ń ẹ wí fún wa ìwà àwọn ìjọba òṣèlú ọ̀jẹ́ tuntun sí wa ó yé wa kọjá bíi tẹ́ ẹ lérò. Mr. Joe Ajaero ẹ má jẹ́ ń gbọ́ pé torí àwa mẹ̀kúnnù lẹ́sẹ̀ ń bàjọba jà lọ́wọ́lọ́wọ́ àwa kọ́ lẹ́ ń gbèjà nígboro ara yín ni ẹ̀yin tẹ́ ẹ̀ lè daṣẹ́ sílẹ̀ pé kí wọ́n dówó epo padà sí látẹ̀yìnwá irọ́ ni ẹ̀kúnwó lọ́jẹ́ yín lógún jù lórílẹ̀‐èdè èèyàn tó bá ronú jinlẹ̀ lórílẹ̀‐èdè yìí á mọ̀ pé torí tiwa kọ́ lẹ́sẹ̀ ń gbógun tìjọba òṣèlú lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń bínú lásìkò yìí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ látìgbà yẹn sóhun gbogbo lè gbówó lérí ni. àwa mọ̀rú ayò tí ń bẹ láàrin ẹ̀yin òṣìṣẹ́ àtijọba ẹ̀ lè pàfin ní dúdú fún wa náà ká gbà. ẹ̀yin ìjọba òṣèlú orí yín ti burú bí orí eégún ti ń léwèrè kiri ìgboro. èló làwọn òṣìṣẹ́ ń béèrè fún tẹ́yìn náà ò lè bẹ̀rẹ̀ sí ní san fún wọn. bẹ́ẹ̀ bá ń fún wọn ní one million naira lóṣù kè pọ̀jù rárá àwọn senators tí wọ́n ń gba bíi thirty five million naira lóṣù kan iṣẹ́ kí ni wọ́n ń ṣe àìmọye sẹ́nítọ̀ tí ò ní wá sílé ìgbìmọ̀ asòfin tó tún máa tẹ́wọ́ gba thirty five million naira lóṣù. òṣìṣẹ́ tí ń lọ bíṣẹ́ déédéé tí kì í pa bíṣẹ́ jẹ ẹ tún jẹ wọ́n lọ́wọ́ bóṣù bá tán sọ́yẹ kó rí báwọn ẹ̀yìn ìjọba ẹ̀ ṣàyè lórí forty thousand naira fifty thousand naira tẹ́ fáwọn òṣìṣẹ́ ẹ tó ń jẹ wọ́n lówó ayé yín ti dorí kodò bí ọ̀rọ̀rọ̀ àgbò ìjọba òṣèlú ẹ ṣe ń tó bá yẹ fáwọn òṣìṣẹ́ káàró tu tẹrú tọmọ ohun tó bá jẹ́ tara ìlú náà ẹ má ṣe gbàgbé ìwá ṣe pé ká fi kún wá àwọn òṣìṣẹ́ tán kẹ́ ẹ wá fìyà rẹ̀ jẹ mẹ̀kúnnù nígboro ẹjọ́ rí yín ó pé gidigidi ojú ọ̀run tẹ́yẹ̀ fò